إنك مولاه وأنجل لنا منك المطالب كلها وحقق لنا منك الذي قد رجعناه وأفضل علينا بالذكرك وكسلاه من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم لقد كان لكم في رسول الله مسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما ورأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقبل لكم رجع قسوان المسلمين الحمد لله أن تروا عن الدين راجع جريفر نبي صلى الله عليه وسلم الوبارد رجب ما جاك يفمقوا الله يجعل قلنا النبي ما جو جاي فواو أو أقبل لدو أو كيا النبي جو بالكيامة أو كيا وراليره أو كيا وصحابة أو أبو كيا كفلوا النبي

ìgbìmì mítírì tó lọ tó jẹ́ tuntun àwẹ̀ oní àkọ́kọ́ tí ìmọ̀mù kọ́kọ́ kì fún wa tí wọ́n kì fún wa tó sì ń bí àkọ́kọ́ fún léyà iná lè ń tọ́lọ yìí ọlọ́njọ́ ọlọ́ndàkọ̀ mẹ́jẹ mọ̀ wà lọ́yọ̀ mẹ́jẹ wọ́n sáré o ẹni tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àyè àmánà ńlá tí gbogbo olùgbélé wọn lọ́wọ́ yìí jẹ́ wọ́n wẹ̀ ń kí wọ́n rí kẹ́yìnkẹ́yìn o gbogbo ọtọ́lọ́ ti tì wọ́n àrí wọn kún lọ́wọ́ o tó ń bá dẹ́dà wípé ọba wa ló ní ìdáyà kò pí ọ lọ́dọ̀ dákòjó téèdé gbogbo tó fi sú ọ̀yọ̀ mọ́lẹ̀ lẹ́nu mọ́jẹ̀ bí ọ̀dá ro mọ́jẹ̀ lu ọ̀yọ̀ mọ́jẹ̀ ògbóná o wọ́lọ́dà ní kẹsì rẹ̀ nígbà tí mi àtàkà sa ń sáwàdà mo ní ọ̀yọ́ ní UK Ìbàdàn Amẹ́ríkà tá lọ sí Amẹ́ríkà dò ẹ́ ìńtà ń bẹ lórí rẹ̀ àti gbogbo àti gbọ̀n àgbàgbà náà kalẹ̀ àfáwà ìńtà ń bẹ lórí rẹ̀ mọ̀ọ́dú ńlá kan ni tọ́jọ́ wípé yọ àlájà ń tọ́pọ̀ nínú tí ó ń ṣèkì àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀ wọn àgbàlagbà fún òní múṣkílà nítorí wípé ojú wọn tó ọ̀pọ̀lọpọ̀ kí wá ní sáàmbábọ̀ táàtí ìparí o ni duhatali ìsìláàmì áàmì ju dáa ni mùsùlùmí bí sọ́bùrù wọ́ta hamúlì wọ́sìlú hàbírọ̀kún bí ma bí ikú yàtàbáyẹ̀rùn lákùn ìlúmọ̀ ẹmọ́jọ ń lo mufrod ẹmọ́jọ pé yàtàbáyẹ̀rùn lákùn ìlàmùlá duhatal islam aliju da'al mujtama bil ilmi wa sabr wa tahammuli wasilu hadirakum bima dhikum tatabayyanu lakum al umur ẹ̀yin afẹ́ àti sùúrù àtàtẹ̀mára oní ẹ̀fì tún wà sí àwọn o àwọn ẹgbẹ́ tún o sùúrù ní ẹ̀fì tún wà o pẹ̀lú ìmọ̀ tá bá sẹ́yìn lọ́nà míì ẹ mọ́ fi ẹ̀sìn lára wa o wọ́n sì lù hàbírọ̀nà àwọn kó jọmọ́ lẹ́yìn tọ́jọ́ kí àtẹ́mì àti ọwọ́ àwọn àṣàbẹ́bà àti ìgbàsílámù lẹ́ yóò bá o sáàrù bàbá ọwọ́ àwọn àṣàbẹ́ kọ́lá ti gbàsílámù lẹ́ yóò bá o wọ́n ni lẹ́yìn àhámù tí ẹnìkan bá dé lónìí tí ń pariwo kí pé ẹ̀sìn ìmọ̀lẹ́lẹ̀sìn wa pẹ́sìn tó lé ni àmì kọ̀ọ̀mànà náà ni kọmọ kí ni o wọ́n máa sọ náà pé ẹ̀sìn tọ̀wọ́ láti Mali Mali ẹ̀sìn Mali ẹ̀sìn Ìmàle Mali ni wọ́n ń pè ní kí ni o Ìmàle àwọn ọ̀tẹ́ ẹ̀sìn bọ́ọ̀bẹ̀ wọ́n fẹ́ ẹ̀rọ fọ́nà mi jẹ̀mọ́ tí a bá ní sádàsádà ní Ìsìlámù gúnbẹ̀gúnbẹ̀ ni wá ó ń tọ́ nǹkó bóòdè lónìí bọ́lọ̀ ń ṣe fàwọn àfẹ́ẹ̀sìn yọ tí a pọ̀ tí a ń sọ̀rọ̀ tó fà ń lẹ̀ Yorùbá yìí kó ń tọ́ òmú ìtàn ibi wọn ti gbé dà òkè báyìí níjọ tí wọn fẹ́ mùsùlùmí wọlé yorùbá ṣé pẹ̀lú dá àti tìmọ̀ ní náà kàlà arọ oríire táwọn haúsá dẹ̀ ṣe o ni lílò tọ́lọ́ wọn bá lọ usman fọdíẹ̀ nítorí wípé bàbá rẹ̀ rọ́ṣánwó wọ́n lè lọ́wọ́ mú pé àwọn jọ lọ sí hajji nígbà ayé ṣéhùn Muhammad bin Abdul Wahab bàbá ìwà máa jókòó pẹ̀lú bàbá rẹ̀ níwájú ṣéhùn Muhammad bin Abdul Wahab bí zaka ìkọwì ọlọ́run ti pẹ̀lẹ̀kọ̀lọ̀ sọ́pọ̀ ṣéhùn Muhammad bin Abdul Wahab lọ wá fà mara pé ọmọ yìí fàyàkúrù làwù ṣáánú ilé ọmọ ìlọ́la ni wọ́n tún kọ́ńkí wọn kọ́ńtà nígbà ògbà tí wọ́n fi lù bí sí àbàbá yìí ìlú yìí tó ọba débẹ̀ mọ́ sọ nǹkan mí ìfáwọn èèyàn tó títà ìlú bá ti yé wọn wọ́n ti fi mi tàwọn ìlú jama wallahi lẹ́dí láìláìláwò tí èé ṣe ti torí pé ẹ̀yà wa ni nínú gbogbo ẹ̀yà tí ń bẹ nàìjíríà yóò bá lọ́dà jù ní ìwà ní àtẹ̀mára ní ojútì ní ìnífẹ́ ọmọ làkejì ní ìtòfẹ́ ilé máa fi yà jẹ yẹn ni fún àlejò yóò bá ní ní 1992 alọ́sẹ̀rẹ̀ ní Katsina in tó kó gbọ́ ajọ́ ló ní kí ó dé ọkàn rẹ̀ wá jẹun lọ ajọ́ ọ̀yọ́ sí ìsìlá oníkàlùkù àjẹ́ báyìí lóbi tébù wa ọmọ òsà ẹran

ìntọ́kàn ní jẹun ìntẹ́lẹ̀ ìfẹ́lò náà mú ọdájọ́ tán náà mo wá ń wò pé sáyẹ́mì láti jásí ẹ̀ẹ̀ lè rí ilẹ̀ Yorùbá láíláí kágbà kan darú ẹjọ́ bẹ́ kọ́dà kan jẹ́ ọmọ Yorùbá lọ́lọ́ tẹ́lú ìrọ̀bá wọ́n sọ wọ́n tún bú àwọn tí wọ́n bí pé a ti ń ké fún ilé olùrọ̀ lágbájá tọ́mọ̀ ìbá ń bá lọ báyìí ọlá rẹ̀ mí o ìsìrí ibì kan nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ti gbé dúkìá kalẹ̀ tán méke wá fẹ́ mọ́ fi ṣe eré gẹ́lẹ̀ àgbàlagbà tí ó pariwo mọ́ wọn ni wọ́n méjì mẹ́ta mẹ́rin ẹ̀bá ń bẹ̀rẹ̀ lọ àwùsá ẹnìkan ẹ̀bá àpáàkì ọkọ̀ 280 million kọ́mà kó dé kọ́mà fi gòhá wọ́n ma ń ti jẹ́sí ọmọ jẹ́sí rà ẹjọ́ ọmọ sọ̀rọ̀ lọ ṣùgbọ́n kọ́kọ́ tó gbẹ̀yìn ajá wa jẹ́ òun náà kò wá sí bá ṣe máa sọ̀rọ̀ ẹ̀sìn táwọn kan bá ti ń bá ní mú máa dàrú lójú wa àtàpadà yìí ẹ̀yìn là ń so ó iná ìlà sọ wípé àwọn sọ̀hábà àwọn mú sọ wípé yóò pí ọ̀ lóòjọ́ lóòjọ́ làwọn mú bọ̀ káṣì كل ما كان أحد قريبا من هذه النبوة كان قريبا من الصواب gbogbo táìmù tààtì máa lò lẹ́yìn bàtánà bíi ti lọ tán bí bá ṣe ń súnmọ́ síkò ànàbí bẹ́ẹ̀ ni wọ́n máa fi ọ́ bí bá ṣe ń dínà bẹ́ẹ̀ ni wọ́n máa rú bí bá ṣe ń dínà sí ni wọ́n máa rú bí bá ṣe ń súnmọ́ ni wọ́n máa fi ọ́. oyè tẹ́mi àti ìjọ ń dùn lẹ́nu ebó ti fi ìjọ mẹ́wàá ní ẹ̀fín sì ìyá jẹ àbúrò ànífá wípé wá jẹ kọ́bíìlì wá jẹ tí ọmọ adájọ́ ó lọ́mọ jẹ ọ̀dà ìwọ ọlọ́mọ ṣe bá tọ́ ọ ní à ìbẹ̀rù ọlọ́run mú kí lọ́n fẹ́ máa sọ fọ́nà sẹ́fà náà ni màá ń wá tó tí o gbọ́dọ̀ ìgbà pé òun lọ̀gá àwọn jọ náà ṣé bí ló di tí àwọn èèyàn sáré sílé nì kọ́dà kọ̀ jẹ́ pé wọn ò fi ní lọ́rùn kéèyàn fẹ́ jẹ́ ọmọ kan tàwíìdù yẹn tàwíìdù yẹn o láti nífẹ̀mí nígbàtí ẹ̀sìn wá jípó ń dé kí ni tí ó bá àwọn tí ó fọ́ àjákù kẹ̀kẹ̀ ní bẹ̀rọ̀wọ̀ wọn wọn ọ̀rọ̀ fẹ́ wọ́n wá ń lo eérú àtòkúta èyí tó omi òtùká wọn ò gómi ìwọ̀n bóbi tí wọ́n bá ní tọ́ba bùjú ẹ̀lẹ̀ wọ́n á sì àmà fi kẹ̀kẹ́ gbójú rẹ̀ ẹja padà ibi tá a ti fẹ́ fi òdodo tánàdì mú wá lọ́lẹ̀ bó o lórí ṣáájú ní john tí wọ́n bá bímọ lẹ́nu ilé wọ́n wá ti wọ́n ẹ wọ́n lọ́mọ kẹ́ni lọ yóò bá tọba ti wá rí bá wọ́n ò bí ilé tí wọ́n ti bí ọmọ ń da wọ́n ó fún ọ jáde wọ́n máa wá fún ọ lọ́ọ́lé ọba níbo wọ́n máa fún ọ lọ́ọ́ fásọ̀mọ́ tí wọ́n bá wá délé ọba wọ́n yà àtọ̀ méjì ní bẹ́nu wọn wọ́n yà obìnrin méjì ọkùnrin kan wọ́n yà àtọ̀ ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kọ̀sá tó ń bẹ́ o ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta obìnrin bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ lò tí wọ́n bá ti wá ní àtòrè mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ obìnrin o méjì ní ọkùnrin o gbogbo àwọn ológun tí wọ́n òun kálukú ọmọ wa bùn ní agbára tí wọ́n gbàgbọ́ lọ́dọ̀ wọn ìgbóyà kìíní kan bẹ̀ tó ń dogun lọ́rọ̀ bàbá àgbà ìdè tí báyìí ni wọ́n máa ń ṣe é sí kò sí ọ̀pọ̀ tí wọ́n lè pa lọ́nà òdì tí ó mọ̀ ọmọ ìdí ẹ̀jáde láyé onú yóò tí wọ́n bá ikọ́ sí ẹ̀lẹ́nu kó tó pé ọmọ oṣù kan àfẹ́dẹ́nu ẹ̀ kò nídìí kọ́kọ́ fọ̀mọ́ kọ́kọ́ máa ń pàtẹ́ nítorí igi gbẹ́ ìjọ máa ó kálukú ọmọ wa dátì ẹjọ́ dátì ẹjọ́ dátì ẹjọ́ dátì ẹjọ́ ìjọ náà wọ́n wà á sọ máa ń di irun malẹ̀ lọ́dọ̀ ara wọn ní ìtọ́jẹ́ wípé ìtọ́lọ̀ ọba ń sọ fún rìwáyà tó wá wípé ńjọ́ tí ó sì lé ṣèyítọ́n wá bá ń fi nǹkan kan hàn kí ẹ̀kọ́ fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àní múṣkílà ẹ̀rù ń báyàwó ẹ̀rù ń bọ́kọ nígbàtí falamma tagọ̀ ṣáá nígbò orí fúlàní bí adama súnmọ́ ìyàwó àwáwò hamlan khafifan ẹgbọ́lọ̀ ti gbé wá ó lóyún lóyún tẹ́ tó nígbà ọmọ fún lóyún famarrot bi oṣù kan lọ nǹkan tí famarrot bi oṣù kejì lọ famarrot bi oṣù kẹta lọ famarrot bi oṣù kẹrin lọ famarrot bi oṣù karùn famarrot bi oṣù kẹfà nígbò ń dídí oṣù kẹfà ń lọ parí sóṣù keje falama asukọ láti nígbò wá di pé òun gán mà pọ̀ ń ti wúwo pẹ̀lú ẹrú tó ń gbé ẹrù wa ń báyàwó ẹrù ń bọkọ nínú ìwọ́n ẹ̀ta sọ pé kìí sáré bí lọ sọ ṣètò wa bá ọwọ́ ni àwo wọ́n wá pé ìgalà lè hàn jọ́nà ní èyí tí ìwo rẹ̀ máa ń ta tẹ́ǹtì wọn ọ̀kan mẹ́nu tí wọ́n máa ń ta tẹ́ǹtì pé ń rẹ̀ nù nígbà dé ṣùgbọ́n ibẹ̀ ń káfẹ́ lọ ẹ̀rù sáàmà méjèèjì wọ́n wá tẹ́wọ́ sọ láyín bá bí ọmọ yìí tó lójú méjì bí wa láyín bá bí ọmọ yìí tí ọ̀lọ́ tọ́ráwọ̀

ṣùgbọ́n fàlámà àdáhùmà sọ́ọ̀lìyà nígbà tí àwọn àrọmọdọ́mà nàbí arámọ́ ọmọ bí ma tẹ́ntìyàn tá a bá ti wá fún ọlọ́mọ tó náà jọrú dùnù tí bàbá wọn kò níjọ́ kìíní àná jẹ́ àlàálà òṣìrọ̀ká àfihàn àdáhùmà àwọn wà bẹ̀rẹ̀ ẹbọ wípé tẹ́ ẹ̀rọ wọ́n kí láwà máa ṣe à ah, ní tilé tí aláǹgbá ìyá rẹ̀ ọ máa fi mú kọ sí èdíjọ súnà rẹ̀ nílé gbogbo lẹ̀sìn àbá ti gbá wọn ọgbọ́dọ̀ kó nílé tààtà owó máa fi ro ẹ̀fọ́ fún ya rẹ̀ nílé ìyá rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ tó bá níyọ̀ àtẹ̀yìn ọmọ jẹ sí èdíjọ ẹwú tó fẹ́lọ́ ti sọ̀rọ̀ táwà máa kó ti sọ̀rọ̀ kẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá àmà jẹ̀mọ́ nínú mistake tó ga tí ò gbọdọ̀ sí lọ́dọ̀ mùsùlùmí ó ní ká máa pe ẹbọ lẹ́sìn àbáláyé wallahi àbùsùn lánìí àkọ́kọ́ náà ẹwọ̀rọ̀ sọ́rọ̀ ìfẹ́ a àwọ̀ àbẹ́rẹ̀ pé ẹ̀sùn rẹ̀ bí adama sí ìsìláàmù lójú ní tí ó ma ní ọgọ́rùn ọdún tí èdè ọkàn tí èdè méjì tí èdè mẹ́ta wọ́n ò sí ẹbọ kankan lórí ilé ọlọ́run ìgbà wo tó tẹ lọ́hùn ìpààyàn náà ni a ti fẹ́ ni a ti fẹ́ ẹ̀ṣẹ̀ ni a ti fẹ́ kèsè ṣíkù anábì lóòrùn ó ti wá kọ́dọ̀ náà tó ti lọ bó ti wọ́n náà dára lọ́nà àbáyé àwọn èèyàn rẹ̀ tẹ́sù lò àwọn ní à lọ báwọn èèyàn bá sáré bí papòdà tẹ̀ ń pé àwọn èèyàn méje kan bẹ tí ẹ jẹ́ nìire bí ẹ jẹ́ ń ilé ọmọ sànú èèyàn wọ́n sànú aláìní wọ́n ń pálágbára lọ́wọ́ gbogbo rẹ̀ ní ọmọ ẹ̀sẹ̀ fúnnù wọ́n wá kúbà náà ẹ̀ sì wà rántí wọn mọ́ ah, wọ́n láwọn rántí wọn ọ̀rọ̀ rẹ̀ sí láwọn wọn tí wọ́n bá rántí wọn á sì bù làwọn wọ́rọ̀ mù ẹ lọ bẹ́ẹ̀rẹ̀ láwòrán wọn wọ́n ní ẹ̀ gbogbo wọ́n wọ́n sì gbàǹjọ́ náà lọ́n pé ó mọ́ra ni wọ́n ti tó bẹ́ẹ̀ kọ̀sẹ́nì tí ń lọ pò kọ́ fún ọ̀dẹ́ kọjọ́ wájú rẹ̀ o fún lóbìnrin epo mu nígbà tó wọ́n sábà bẹ́ẹ̀ èsù kéèké jù wípé níbi ní káàrin ààrẹ táwọn méjì ààrí ara àti ààrẹ ẹ̀mí àárí ara tẹ́gíríbà ni a fi máa wò tẹ́gíríbà ìbànṣẹ́ lágbàjá nígbà kan ẹnìkan ti jẹ ìwé kan fún wa wọ́n tó bá ní wá igbó kan wọ́n tó wá bá ní pàpọ̀ ogi kan ọlọ́run sí wà lóun tó wà mí láàrin bíjọ́ méjọ mẹ́ta tó ń tọ́lò tẹ́gíríbà nù ṣùgbọ́n tó bá ti bí ààrẹ kejì tọ́jẹ́ ẹjá ka àwọn àyá ti rúkíà ẹjá ka nǹkan kan lẹ́gbẹ̀rẹ̀ tábà wá kàbáhùn àágbé iyọ̀ sí gbogbo ogun lé ní o àgbọ̀rọ̀dẹ́wò ẹwà máa wè mọ́ ọlọ́run ìgbà tí a bá láwọn nǹkan nǹkan èso nílọ tí a bá wá sí nkẹ́kẹ́kẹ́ kún tó jẹ́ bí bíbí àtọ́lọ́run ọ̀fẹ́ tí ó dẹ̀rẹ̀ àwọn àtọ́lọ́run bóyá tí wọ́n bá ti ń ka kínú àfáà tí ń kọ́ ọmọ ọkọ̀ ọbọyọ̀ yọ́ mọ̀ pọnlá yọ́ mọ̀ ọkọ̀ ọbọyọ̀ tí òun kùnrin bá ṣètò ọwọ́ àtàkù lára tí nǹkan ṣe nítorí kíni torí pé inú àwọn èèyàn ọ máa dùn wípé ara ẹni ó ti yá bóun ṣe wá fún òun ọmọ kó nítorí pé kó mú ẹni yẹn kó wọn mọ́tò kú ò nígbàtẹ̀ láyọ̀ tí ò kò pé òun tó ń ara ti ẹ̀ ó sì bá àjọ ṣe gbogbo wọn àtọ́lọ́n jẹ́ pẹ̀lú àkídà wọn tí wọ́n ti jọ́ mẹ́wẹ́ à kò ní lọ ìyọ̀lẹ́ wà nígbà kan bá tí ó ṣe jẹ́ ilẹ̀ ní bá dé èsù fi sọ wá mẹ́rẹ̀ ìdí onítùmọ̀ nítorí pé èyí tó wù tí nǹkan bá ti pín méjì èwo ló sọ wá mọ́ lọ́hùn tó bá jẹ́ pé nǹkan má lọ́hùn ilé ìsù wa kò ní fara ní ti jèrè èrè tó ìlò bí ọmọ ṣèkínìkan lójú ọ̀nà sí èso ọ̀nà àṣọ àgbo àlàálì o àmọ́ gbogbo èèyàn ibi tàwa ń bọ̀rì wọ́n ti wá rí ọmọ yìí wọ́n wà dóògùn jọ lára wọn wọ́n mà dóògùn jọ fún wa gbogbo tí ó wá ṣe fọ́mọ yìí gangan kò sí ìtọ́mọ̀ mbẹ kọmọkúnlẹ̀ gangan ṣùgbọ́n àwọn gbà pé àwọn padà wọ́n pa sí ni o nítorí wípé ọmọ tó bá ti wáyé mẹ́ta o òòṣà ni wọ́n o ṣé wọn ò pé méjì náà ló sà lọ́dọ̀ yorùbá gbọ́gbù òre dẹ̀ni fàlámà àtàwọn sọ́ọ̀lẹ̀ ha nígbà ọ̀bà dẹ́gbà fún ẹlọ́mọ yìí tọ́jọ́ wọn tó rí bí ẹsẹ̀ já aláàláwù ṣùrọ̀ká àfihàn àtàwọn atọ́kọ àti ìyàwó nínú ọmọ nàbí adama wọn padà sí ń dà nǹkan míì pọ̀ mọ̀ bàdẹ́dà ìyá wa kan wà ń bẹ bí wọ́n ṣe bá lùnú torí mẹ́ta ni ìyá ìkúnlẹ̀ ti ti sí èsì tá bá ń gbọ́ ní Ìbàdàn pọ́sẹ̀lẹ̀ rí jáde ọwọ́ ayalé ìyá kan ìyá ń sílẹ̀kùn sọ wípé ẹ̀jẹ̀ obìnrin ọ̀nà tí ìyá ìyá ń wá bú ẹ̀rìn àmìlà tó náà ró lọ lọ́ba pátí ìgbàkọ́ títí ń kọ àmìlà lónà bá nà sí olóòlùwà ń gbẹ láriwó bá sọ ato nìyá yẹn ato nídìí kọ́ pọ̀fọ̀ nínú gbàgbọ́ ọtí hàn àwọn òpinlẹ̀ rẹ lágbo èsì ni láti kékeré ìyá yìí ọwọ́ alóòótọ́ pin kọ́dà ojú ibi tí yàyẹ̀ ti ń ní àkà bàbá àgbà lánàá tẹ̀ wọ́n kọ́ mọ́sálásí bẹ̀ ní mọ́sálásí àkọ́kọ́ ṣẹ́kọ́ tàbá ti kó nísàlẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ẹ̀ẹ̀ẹ̀ ojú odò tí bàbá kan báyìí tó ti ṣe wù títí ń tapá kó ń jọun ajẹgẹ̀rẹ̀ ojú odò ajẹgẹ̀rẹ̀ ní tó máa sọ̀rọ̀ dé báyìí mọ́bìnú torí pé ajẹ́bọ̀bọ̀ ti dìbàdàn àti mọ́mọ́lẹ̀ gbogbo bí mọ́ ń sọ láti jọ sí kéékèèké gbogbo ẹ̀ lọ́mọ́ ibi ìdí ọdún yẹn ni a kọmọsára jí fún ìfún ẹwà máa wọn tí ń jù àwọn èèyàn lójú nítorí wípé ìntánẹ̀bì mú èkí ìdọ̀dọ̀ wọn ìyá yìí tí bá ń bínú orí òtọ́ ní sábà máa bínú lé ẹnìkan wá ṣe ìjọta nínú ẹ̀rùn tí wọ́n ń sọ ọ́fẹ́ ní wípé ó sì jalè wọ́n lábájá ah òjò ó sì pọ̀ délé òjò òsìrọ̀ ládùúgbò òjò sì ń pẹ ní ìgbélé ẹ bá àwọn àdìjẹ̀nù ní ẹ̀ńdà mílé lórí ta ni ó sára yẹ̀dẹ́ mi àti níbẹ̀ níjọ́nà ìbánàbí láti mà tí Islam wá dé kéèkì yẹ́ ìdíkà mọ́ sọ àti ẹbá máa ń tí ó bá ti wá ń sọ fún wọn tí ẹgbà Islamu yóò ní à ẹ̀sìn ò tó lẹ́sìn tẹ mú wáyé ẹ̀sìn dáadáa ni ṣùgbọ́n yìí sí ilẹ̀ ẹ̀ní jẹ́ ń gbà ẹ̀yìn tẹ́ ẹ má dìsì ara yìí ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ àyín náà ìlà ìdá ẹ̀yin tẹ́ ẹ fẹ́lọ̀ síwájú wà lẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́ tí ìyá ti kú kéfì lára ètò ṣẹ̀tọ́n ìyàkú ẹ̀yin eighteen days yẹn tó sí kò oorun ní ìṣẹ́jú kàbáyì ebe sùn fẹ́ dorí wa rú ni kalẹ̀ pé ilé àjọ ọmọ anákọ́ márùn àwọn ni ó ń wẹ̀ àríyàn èsù ní ráwọ̀ èèyàn wájẹ́ ń wẹ̀ yáyì wọ́n lè rí ni àwọn eléyìí ló díjú ibi a ti fẹ́ sọ̀rọ̀ tàwí ìlú rẹ̀ ibi a ti fẹ́ ẹ̀fọ̀ tí èmọ́ rẹ̀ ẹwò pìlẹ̀ rẹ̀ o jẹ̀máà ta ní ọmọ pẹ́ ń kú ìbànújẹ́ lọ̀rọ̀ rẹ̀ ọjẹ̀ fún a kọ́dà kọ̀dà gbàdé pé ṣùgbọ́n nígbà tí ò sí ànábì inú ọpọlọ bàbá wọn jọ kọ̀sá nínú ọpọlọ wọn àwọn kàtí dùpẹ́ pé bó ṣe kú yìí ọmọ rẹ̀ rẹ̀ ọmọ ọ̀sájú rẹ̀ lọ ẹ̀rì fún wọn wà yàlẹ̀ ládókè àwọn àmọ́ pàmọ́ wá sókú ẹ̀bì òkú ọ̀fọ̀lòkú ẹ̀ ẹ̀mẹ̀kọ́ tí a bá wá ń sọ̀kù jọun àti àti ọba sọ̀rọ̀ ọ̀ká mọ́ sọ̀kù náà yorùbá yóò kọ́ ọmọ ìtàn inú ó fi yí àwọn àgbàlagbà wọn òkú ní ẹfẹ́ ṣe àbíkẹ́ ìyá yẹn ọwá ní sàárà àti òun ti á sọ̀kù tán òun wá ń bọ̀ ǹjọ́ kẹjọ tí wọ́n sọ̀kù gbogbo ẹbí ó sì kọ̀ yìí ṣé wọ́n kọ̀ lọ́mọ pé ìyá rẹ̀ kò bímọ ni torí pé ọ̀dà náà dùpẹ́ wá ìdúpẹ́ láwọn rí sí lọ ẹ̀sìn iná jẹ́ ọmọ wáyé wọ pé à ilé ayé wa yìí ọ̀lọ́dúngbù méjì náà ni alìbàdáàd àwọn bí mo ti fẹ́kẹ̀ ẹ̀sìn mẹ́rẹ̀ wàlẹ̀ àdáàd àtàwọn àṣẹ́sí tó wà pín méjì àwọn akẹ́kọ̀ọ́ orí sọ ẹ̀sìn àwọn kan lọ pẹ̀lẹ́sí pẹ̀lẹ́làfíà jama ka ò tó délẹ̀ yóò ká tó dàmà àwọn èèyàn sá máa tí wọ́n bá dé kí bàbá wa máa dé wọ́n rọ̀ lọ kí ó ń tàn tí tó bá nílé yóò gbé fún ọ àwọn ará àdúgbò ń bà mí ìrànú ògùn jẹ wọ́n jọ jẹun wípé ó bí ọdún márùn-ún ọdún márùn-ún kí ni ọdún kejìlá rẹ̀ jẹ́ lọ inú ó dùn nígbà tẹ̀sí ìdé ẹ̀sìn náà ẹ̀ṣẹ́ kí ni o béèyàn bá lọ mọ́kà ní ìsìn tó bá dé wọ́n wá mú nǹkan yẹdẹyẹdẹ wọ́n fi kọ welcome back kọ̀sá burú mẹ́ tí ọ̀bà sáti jẹ́ wípé owó tí wọ́n fi rà ìfowósòfò mẹ́nu ẹ̀ gbogbo tí ń tàn yẹdẹyẹdẹ welcome wc member, in tí wọ́n fi rà five million five ibẹ̀ four million eight ẹlì ibẹ̀ three million four wẹ́ẹ̀lì làfẹ́nu èyí ìrùn tí a kó títí forí sọ̀kan mínú ẹ̀sìn ẹ̀sìn kọ́tẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ àfúráwù ni wàlá asùlù fìlẹ̀ àdáàtì èlì ìbá à tí a máa wọ̀ ọ́ gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan ló ní tí ó fi ń dura wọn nú ìgbẹ́ ẹ̀sìn sí nílẹ̀

àwọn èèyàn ọdún balẹ̀ ìyàtọ̀ nísìn wọ́n sọ ọmọ tẹ́mítì yóò ṣe kú ah, sẹ́yìn náà kẹ́ kí dánìsìn ọ̀sá àbáṣe bá nísìn àní jẹ lọ tọ́bọ̀ wà jẹ́ ìwà tí wọ́n tó láwọn ọ̀pọ̀ tán a mà sí rí mẹ́wọ̀n lórí ṣíṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá yẹn wá ń sún ń sún ń sún lọ́dún kan àwọn brọ́dà wa kan wọ́n dìde bàbá kan bẹ̀ tó léegun wọ́n máa gbégùn nílé wọ́n tún gbé lóko àwọn bọ̀dá wáyé kìí ṣe pẹ́sì yí wọn bẹni ẹ̀hùn ṣùgbọ́n ìsìlámù sáti wà lẹ́nu pé ìlànà sáà ṣe bí wọ́n ṣe lọ sùnà déégún wọ́n bá nà wọ́n wá ìyàsọmọ lọ́rùn bàbá tó sì léégún bára alé ṣe ń bẹ̀rù ẹ̀ láròkó ń bẹ̀rù ẹ̀ wọ́n wá ó ń sẹ́kì lọ́dọ̀ bàbá wọn bàbá wa wáyé látòkó àwọn àgbààgbà wá ní à kọ́rẹ̀ ò lè yanjú torí bàbá ń bínú kí wọ́n rẹ́ sí bàbá tó bí àwọn bọ̀dá àti kí wọ́n lè wá yanjú ọ̀rọ̀ bàbá wa ránṣẹ́ látòkó ń ti wọn àwọn jẹ́ bàbá fún àyà tó bí àwà bàbá wa ní òjò tó bá rọ̀ lóko oko ní fàámù òjò tó bá rọ̀ nílé ilé náà ni ọ fàámù ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́lé ni ẹ lọ yanjú eléyìn lágbájá ìfẹ̀dákọ ni tó mọ̀ mọ́kọ̀ àbáhùn lágbájá tó lè ọ̀rẹ́ mi ni èmi tí ti di mùsùlùmí ọmọ mi tí a ní égún tí a ya asọmọlọ́rùn ọmọ mi ni a sọmọ ní pé sọmọ mi mọ́ àbí ọ̀rẹ́ mi ní sọ pé àìjọ ti ọ̀rẹ́ mọ́ fún bí èyí tẹ́ ń bẹ́ńlé ẹ̀rọ yanjú ẹ̀ wọ́n wá kọ́ àwọn àyà arúgbó ìgbà pọ̀sásò àwọn tí ó kú lẹ́yìn náà ti ń gbà náà o mùsùlùmí ìsìlámù náà yẹn ń ṣe o wọ́n wá ń lọ dìrẹ̀ bẹ́ẹ̀ láti bẹ bàbá tó ní eégún kọ́mọ́bà pa àmà wọn jẹ ṣé ẹ̀mọ̀kẹ́ká kọ́wọ́ àwọn sàbẹ́ láti gbà ìsìlámù kò ní rí bẹ́ẹ̀ bàbá ní ìjẹ̀bú ẹ̀ gbogbo àwọn nǹkan sẹ́rọ̀ bàbá yẹn ń ara wọn ìjọba nìyẹn yẹn wọ́n ò mọ̀ gbogbo ẹ̀ láàmú ẹgbẹ́ sábẹ́ ẹ̀sìn ka to ka to ni asa tí wọ́n bá fi ọmọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ lọ́mọbìnrin kò se mọ́nàmọ́ná ó fi alọ́lé ọkọ ìyá yìí ọmọ sọ wípé à lọ́gbọ́já ó bí máa kọ̀ bí ń ló gbà fún ìlògbà náà ni pé àwọn náà dà ẹ́sà wà ìyà tó wù lágbà ìyá rí ó sì máa bá ló ń bà pé ìyá nu nígbà tẹ̀sí ìgbé wà lẹ́ẹ̀sìn tiẹ̀ yìí èyí wa lòun bá tún ju ẹjọ ẹ̀bọ́ra ti ẹjá gbọ́ra wáyé o nígbà tí wọ́n ń dáko ẹran àkíkọ̀ ẹran so ẹni tó bá fà á lẹ́ran àkíkọ̀ tó bá ti bọ̀ torí kó ti àwọn òní bá jẹ́ o kọ́ àwọn kan tó sún wọn kan ní èyí ń sọ yẹn ọgbà àìsí lè má ó lè má ọmọ but gbogbo èèyàn náà mọ̀ pé gbogbo nǹkan báyìí wọ́n máa ń fi ń bọ ẹran ìtawà ní lẹ́mìí ìjà ni pé tí ọba ti sáta ń bẹ̀ àwọn ò ní tí ọba sáta ń bẹ̀ àmà jẹ́ ṣùgbọ́n atami nǹkan míì tó bá ti wọnú ẹ̀ tó bá ti wà bíbọ̀ yẹn pẹ̀lú yọ̀ pẹ̀lú magi pẹ̀lú ó sì ń lọ tòmò tó bá ti ń láta tòmẹ́tò ìran míì ni tàǹkàtẹ́ ìran míì ni epo epo akàgbọ́bà wọn ni gbogbo ń dáǹsọ yìí islam ní òye yìí náà ni tẹ́rí tí wọ́n bá bọ̀ ẹ̀rọ náà ni bọ́láta ẹ̀rọ náà ni wọ́n jọ ìran míì ní kọ́mọkùn fùfú níran míì ẹ̀bà níran míì àmàlà níran míì jẹ́mọ́ kó wá jẹ́ ọ̀kánú bàbá wa tí ẹ jókòó yìí wọn lọ lè kí wọ̀rọ̀ nǹkan wọ́n sàtì abẹ̀ wọ́n sì ìfẹ́ ìsìlámù tí a ń gbọ́ àwọn àfá wọn lánàá ilá wọ́n ń sọrú ilé ìwájú wọn tó bọ́lá àkáyè náà ní kí ó gbìyànjú kò bọ́lá àkáyè mú ẹwà máa wèmọ́ lọ́n àti ẹ̀wà ní pọ́blẹ́mù níbi ẹran súnà ọmọ wọ́n sì wọ́n sì nǹkan kan sí wọ́n pàmì wá jẹ́ ìyá tọ́wá wo ìyá ọlọ́mọ dàgbà ẹ̀gbọ́n ìyá ìyá ọlọ́mọ ni ọ wá lóhun ó ló gbà fún ọmọ àwọn tó lọ lẹ́kọ̀ọ́ ló ń bá tègbú àtẹ̀wà lérí sínú apẹ̀rin kí ń gbé bọ̀ wọ́n sọ̀kalẹ̀ tán wọ́n kójú bóde àtàbọ̀ wọn mọ̀ bùfáwò èèyàn àfáàtọ̀ jẹ́ ọkọ̀ ọmọ wọn lọ́bá lọ kó sínú búùtù tí àwọn ẹnjìníà máa ń lò ní sáìtì lọ́bá bọ́ọ̀nù àpò ìgbò ní tẹ̀ mọ́lẹ̀ ànàbí ọ̀dápò ìgbò ànàbí ọ̀dápò ẹ̀wà ànàbí ọ̀dápò ìgbò ànàbí ọ̀dápò ẹ̀wà má bà súnmọ́ máa mi jẹ́ yákí gbogbo tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wò ẹjọ́ bóò la ṣe fẹ́ pẹ̀rú yùn lẹ̀ sí fáwọn èèyàn torí wọ́n èsìlẹ̀ tí wọ́n fi sọ pé súnà ohun gẹ̀gẹ̀ ní tánà bí mu wá ẹ máa wọ bí sùn ń gbé ìjẹta súnà wá ó ti jọmọ wa àwọn tí àwọn bàbá wa gbẹ̀sìn lọ́wọ́ wọn yìí tí ń pè lẹ́sìn fún wa ẹ wo bá bàbá nìkan so mọ́ ìgbó olódódé yìí tí ẹ lè ẹ wá máa wè mọ́ lọ́n gbogbo ògbà tẹ́ ẹ bá ti wá ń rí ọmọ kan nínú bàbá wọn tí wá ń tọ ojú ọ̀nà tọ̀tọ̀ gbàgbọ́dà ọmọ tó kí a tọ́ sálámà ní ìfẹ́ wọn sùlẹ̀mọ́ nǹkan ni ó ní sùlẹ̀mọ́ nù ó ní à ilé ìgbẹ́ òlẹ̀ dídí wọ́n lè gbẹ́ kọ́dá ilé ìgbẹ́ ọgbà à ilé ìgbẹ́ ọgbà láwùjẹ́ kìlọ̀ wà lọ sí ẹ̀kì nàìjíríà nírú mọ̀nà wá tó wáyé kẹ́tí pínlẹ̀ tó lọ́mọ ìwà tó wáyé ṣe náà ló kí agán máa ń tọ́kàn ah. ní nǹkan méjì sí sọmí àbọ́dá o tọ́mọ bá ti ń rí irú àwọn ọ̀nà báyìí èyí èjì ni o ọmọ tó ń sọ bàbá kan bẹ pẹ̀lú àbáwá kan bàbá wa ọlọ́run kẹwọn wọ́n èyí sọ ọmọ ìbàdàn pílẹ̀ ṣùgbọ́n ìbàdàn náà pé wọ́n fi sílé lọ́wọ́ bàtà wa jọ mara ọlọ́run pé kẹ́sìn bàbá wọn píọ̀ píọ̀ afá kan wọn bẹ tó ti lè mọ́ wọn tipẹ́tipẹ́ ọkọ̀ ìdí ìdàdí náà sáré kọ́ alájí ah alájí ẹ máa dúpẹ́ o ah alájí sì níyà sí àǹtí lé lọ́ndẹ̀d ah ní ti gbọ́dọ̀ mẹ́jọ́ alájì ọ̀fọ̀ lálẹ́lẹ́ yóò ọlọ́ ní jóṣẹ́ àwò àkọni dákẹ́ fún sáájú ìyàwó ẹlẹ́yìn ní sáájú o àti kí ló dé ní tí mo rí lágbára pọ̀ o kí ní ìjọ bí ẹ ń pẹ́ fún sáájú màmá ní o ṣùgbọ́n mo dúgbọ́dọ̀ ọlọ́run torí àláyẹ gùn ojú oorun náà lọ́run ti fún mi ní ìtaàṣe kí wa ni odidi fún àgùntàn odidi fún àgùntàn sódidi àgùntàn káàrà báyìí bàbá bá mú fóònù ní ọba kọlù pé ìṣàṣùn táwọn o, mú ní ẹ̀rọ ní ọkọ̀ ó ní ẹ̀kọ́ náà fún àwọn náà mú ní bàbá ìfẹ́ jẹran ẹ̀yẹ ìfẹ́ sọ fún pé ìrọ̀ bàbá wọ́n pè sábà yìí gbòrò pọ́nà sọ́nà pé èmi làwọn pé nígbàtẹ́ ìkájú mo jẹ bá ń lè mìíràn ẹ̀ẹ́dẹ̀ẹ́rí tí mo sọ mọ́ o ó lè mọ́bà lánàá súnà àti yẹn mọ́ ẹmọ̀gbọ́ mo sì mọ̀ pé ń tẹ́ ẹ bá sọ ní àlàjí ọgbọ̀ ṣùgbọ́n yóò wù yẹn jà fún ẹjọ́ wọn lágùtàn <laughs> ó ṣe kí ni àwọn bàbá yìí àwọn lafẹ́ gbà lẹ́ o ẹni tí ó gbà wọ́n lẹ̀ àfikọ́ máa ná kó tó bá dìbẹ́ tó in tó rú mú omi àná tí yóò fi mọ́ lónìí ṣùgbọ́n bí wà yìí ara èmi sọ o nígbà táwọn ọ̀dọ́ ni àwọn òní fi síbí àwọn jẹ́ ń kó lọ ní ní ẹmọ́ àwọn kankan ẹjẹ́ a máa kó àwọn èèyàn lẹ́sìn ẹmọ́ gbogbo ẹ̀ ń bá pilẹ̀ tí ń takò nature yóò fẹ́ nìyí. ọ̀kan náà màyà ọ̀rẹ́ mi dáadáa náà ọlọ́run ti bá ń gbàdúrà báyìí ń gbọ́dọ̀ dáfẹ́ o ọlọ́run sì ń jọ́rọ̀ lọ́dà rẹ̀ lẹ́lẹ́ lọ́ba dìde wọn àtọ̀rẹ́ rẹ̀ wọn láwọn ọgbọ́kọ̀ mọ́ kíáradé wọn náà fẹ́ lọ́ra kùnmí nílẹ̀ wọn sá dìde wọ́n lè lẹ́lẹ̀ hàn ọlọ́run ti wúrú lákùnmí tó ti dàgbà tó sì ẹ̀yìn kọ̀ọ̀mójú yìí kọ̀ọ̀mọ́ kankan ẹ̀ẹ́gòrí wọ́n tàbùn àkúnyẹ bọ̀ wọ́n pọ̀ tó lọ́nà kan lóru ọlọ́run ọmọdé àkùnrin lọ́pẹ́tò ṣàkùnrin sáré ara tó ń sáré padà lọ́pẹ́ nígbà tí wọ́n bẹ̀ ẹnì kejì ní nígbà tí ó ju ọ̀rẹ́ ìwọ̀n òkè ọ̀fẹ́ tó kù náà mẹ́ta ó ní ń padà báyìí ọmọ ọmọ jù òkú olóso wákàtí kan ló ń bá ní tó lọ́gbọ́n ní ìgbẹ́ padà olùwà ah! sọmọ bóòlù ẹwọ́n amílẹ̀ ah! làkúnmọ̀ dé lọ ah! ó ní fi làkúnmọ̀ lẹ̀ ẹ̀mí wa ni ó yára òrí làkúnmọ̀ mọ́ làkúnmọ̀ dé lọ. ẹ wá máa wo ète ṣẹ̀tọ́n nígbà tí ọlọ́run adé mi padà àwájọ ń sọ̀rọ̀ mo wá ní tí mi bá rí ọ́njẹ́ náà sọ̀rọ̀ làkúnmọ̀ èmi lọ́rọ̀ fi ń sọ ọ̀rọ̀ mo ní sọ pé àbòsí ló tó ṣe nítorí pé títí tẹ́ ń tọ́ ọ̀bọ̀n títí èbò náà ni bẹ́ẹ̀ jẹ́ rà kúmítà lẹ́ẹ̀rà àdàlá tẹ́mà sí jẹ́gbó ẹyò títà ìgbé olùsàk oníta ìbá rẹ̀ tí ń tọrọ ojú ọ̀nà ẹ má sọ bẹ́ẹ̀ fún o múlùkúrí ó ní tí máa ń bẹ lánìí àwọn ń gbà náà ni wípé ẹ̀tún wẹ̀ tọ́lọ ń tún lò láti tún àti ìdíjà tó kù sẹ́gbẹ́ ká máa bẹ lọ́nà bẹ́ẹ̀ sì ni kárí ẹni tí ó máa dorí ọ̀rọ̀ kodò láti lè máa dá ìjẹ̀gbọ̀n lẹ̀ àtàyé ànábì ló ṣẹlẹ̀ o ìtọ́nà ni ó pínrè pẹ̀lú wáyé láti sánmà fún lágbàjá ní ìkàbáyì mọ́fà ọmọdù fúnkẹ́rán ẹnì kẹ́sì dìde ní sí pé háàdì yìí kírísímà tó ń man uridu biha wajhullah ẹ̀sọ́fẹ́ tí ń pín tí ń pín tó bá jẹ́ ni ọlọ́run tó sì rìnrìn kan pọ́lọ̀ ọ́kẹ̀ọ́ lálìkì àmà kò ní pín báyìí o nítorí wípé ọlọ́run ó bìí sẹ́ni tó pélé wọn ò pélé ìwójú rí ọlọ́run sí ànábì umaru bìbẹ̀ ńjọ́ náà wípé ànábì yọ̀ǹda fún mi kí n bẹ ilé ìlọ́run dànù mọ̀nẹ́bì lélẹ́yìí ànábì ni ẹ̀ ìbàdí ọkùnrin tẹ́ ń wò yìí àwọn àtọ̀kan bẹ́ńbẹ́ tí wọ́n wà àdàyẹrù wọ́n máa dorí rọ̀kúdò báyìí bọ́ọ̀ bá dójú wọ́n kò lójú ṣé ń wà kọ́ọ̀tì kádàrà ọlọ́ni ẹ̀fí ilẹ̀ tó rárọ̀ ọmọdé ọmọ kan bọ̀ láti ní fèsì nínú àwùjọ yìí jàmáà fi sabilillah ọ̀rọ̀ ẹ gba sùúrù àbí ọ̀gbà sùúrù. òun gangan níbi ọ̀pọ̀lọpọ̀ àdúrà sọ̀dọ̀ ọba dẹ́dà kápẹ́ tòótọ́ òní ìdáyà wọn bá jọ lójú ṣé ìbúlé wọn fi pàdé wa kápẹ́ tòótọ́ ní ìdáyà wọn bá jẹ lójú lọ́jẹ́lógún ṣé yẹ̀yẹ̀ yóò mọ̀ fi pàdé wa kápẹ́ tòótọ́ ní ìdáyà wa ní ìmọ̀nà

ní lójú wọn máa dúró wájú ẹnì kọ̀ọ̀kan nígbà nìkan ní bá máa bú kiri kankan náà ìyá tó ti lọ èmi ò lẹ́ẹ̀kẹ́ egun wọn o. nítorí pé gbogbo bí wọn kù sí òun ìlọ lọ́hùn fi mú iyì dùn fáwa kápẹ́ wọn ọ̀bà kúbẹ̀kẹ́ ti sọ́tán kí làwà fẹ́ sọ. jẹ̀máà gbogbo wa ti tẹ́ ẹ bà gbọ́ tẹ́ẹ̀tì wa délé tẹ́ẹ̀ nírò oorun sùn mọ́ ẹ padà sẹ́yìn ẹ̀ ń ṣe wá sí pé òun kọ́ láti jẹ̀nà o òun kò nínà o ṣe tún sọ gbogbo wa ti hàn tí ibi àgbọ̀ ń bá sàlámù lọ díẹ̀ díẹ̀ tá ń bá lọ díẹ̀ díẹ̀ tá lọ díẹ̀ díẹ̀ tá lọ díẹ̀ díẹ̀ tá àgbọ̀ yìí mara wọn ibi abálebalẹ tá wà sílẹ̀ fún mọ̀ ní pé ìṣe ẹ̀sìn mọ́ torí ìmọ̀bí tí mo fẹ́ yá sí ó tiẹ̀ ti dàrú ẹ padà sẹ́yìn o ẹ wá mú imagination yín wá sórí àfáàtì máa sọ̀rọ̀ tí ó gbé ẹ dàrú pé kò a àwọn ló ń bodè àdìjẹ náà ni tẹ́mi wá bá ti nílò sáà ló ń bodè náà ni tẹ́mi bá ti nílò àhán kọ́ ọ̀rọ̀ wá ti wá di slow and steady ẹn tí ó bọ̀ fọ́lẹ̀ Yorùbá mọ́ kí èbú ní ẹ̀bẹ̀rẹ̀ níbi ìkẹ́ ah, ọlọ́run ọbẹ̀ maniọ́ jẹ́jẹ́ mi mo jókòó wọ́n bá lẹ́nu ìfẹ́ rí mi mo fọ́kọ̀ bọ̀ láti rí àyínà tọ́lọ́n kẹ́lì ọlọ́mbà ọba fi àpadà sí ìgbà kan wọn àwọn ẹ̀mọ́ ìṣẹ́kì tẹ́kì àpadà sí aburú tí ọmọ ìsìlámù tẹ́lẹ̀ kọ́ mọ́sí mọ́ tọ́ bá ti yẹ̀ níyùn àpadà sí ìgbà yòókù ọgbọ̀kọ̀kọ̀gọ́kọ̀ mọ́ àpadà sí ìgbà yìí kí sàpadà sí burú aṣọ wù ní máa wọ̀ kí n kí ń wọ̀ mọ́ àpadà sí ìgbà ni ó ti kọ́ lérí kọ̀ kò nílé mọ́ apára sí bàbá apára sí ìgbà nìké sọ́ra apára kí ní jàpàrà sí ibú ìtì ìṣe ìsìláàmù kò ṣe máa o bàbá yìí níbi tí nǹkan jagunde wọ́n wá ju ọ̀dọ̀ àfáà kan fún mú gbọ́dọ̀ àfáà àfáà wá ní ọlá àwọn padà nínú ọdún mo sọ iṣẹ́ ọ̀nà wọn ó ń gbà wá parí nǹkan ìtàn ọ̀sẹ̀ ni kò ju déédéé bí orí ìka ìlọ sáfọ lọ́sẹ̀ wọn àràjọ ní ẹ̀yìn ìdájílẹ̀ lọ́sẹ̀ yóò bóòlù ó ṣe lò ẹ tilẹ̀kùn rí inú yàrá ẹ wà sí gá sílẹ̀ lẹ́nu yàrá ẹ wà bọ́ra lẹ́hó ẹ sì ti fárí mọ́júmọ́ ọfẹ́ lòrọ́ làwọn ọ̀fàrí lálẹ́ òní ẹ fàrí alẹ́ ọ̀pọ̀lá ẹ fàrí ẹ máa tọ́ bọnú gáhùn ẹ máa fi pa orí dojú dọ́rùn délẹ̀ tí ò ní sẹ́kùbì kan tí ò dé lára yín tẹ́bọ́ wá ṣe tán báwọn ẹ wà mú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bí ìṣàṣù tí wọ́n bá fún ìyàlọ́sẹ̀ tó tóru eléyìí márùn kan tí wọ́n ní kọ́kọ́ fi ìgá para tẹ́rù ò ní ìbàdàn pé tó ò ní márùn padà báyìí gbogbo tí wọ́n fún rè ẹ wà á fi wẹ̀ nígbà tẹ́ bá rí pé ẹ mọ́ tán tó òun kan kó rọrùn ma ẹ wọṣọ padà ọlá yín ti padà jùmọ́ ṣérù bàbá eléyìn ìlà fẹ́ yí ọmọ òdodo ìsìláàmù là ń sọ fún pé fọ́ọ̀mọ̀ pé nǹkan mẹ́wàá ni adáwí kó sí sọ ma fà àtẹ ń pè ní kìbìlátò olóma nǹkan mẹ́jọ ló kó sí pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀fọ́nù one to eight láti máa sàlàyé kọ̀ọ̀kan jẹ́mọ́ ń bò là ń lọ yìí jẹ́mọ́ níbo là ń lọ yìí ibi tí a ti fẹ́ gbígi jẹ̀mọ́ ọ̀rọ̀ bànújẹ́ tí mú mi lójú èèyàn ẹni àjọ ń sọ̀rọ̀ ìní sọ̀rọ̀ bí yà bàbá àti tí wọn babaláwo àfáàná náà ṣùgbọ́n náà ń pé kí wọ́n túbá fún aláwọn ọ̀rẹ́ lójúríjì ìkẹ́ wọ́n ń bẹ́nu àwọn ọ̀rẹ́ bàbá wọn máa báwọn èèyàn bọ́gbọ̀n ìmáàmù ní àwọ ìkan wá ń bẹ nù wọn ẹnikẹ́ni tó bá wá tọ́rọ̀ rẹ̀ bá jọmọ́ pé yọ́ bà bọ̀gbọ̀n bí ẹ̀ṣẹ́ máa bá wọn bọ́ tó bá ti bọ́ sọ́jọ́ jímọ̀ kèé bọ́gbọ̀n jímọ̀ àwọn yòókù wa máa ń wò wó sálàtí pé olóòtọ́ tó dáa jù mú wa o náà ni bàbá lágbájá torí àwọn ìbọ́gbọ̀n jímọ̀ àwọn tí àwọn ti rẹ̀ gbogbo ọjọ́ ni torí pé jímọ̀ nǹkan lọ́jà máa ń tàbí jẹmọ́nà ibi àti fẹ́ àwọn pírẹ́jì tàbí lọ́tọ̀ tó ọ̀rọ̀ rẹ o nínú ilẹ̀ Yorùbá kí àfọ́ ọmọ ìmáàmù odidi bùkọ́ máa nílé agbára lórí kí ṣe bí ń gbàtẹ̀ ní ìkẹ́kúnnù ọ̀gọ́ mi Hey yàrá lọ́wọ́ ilé ní jama gbogbo ọba dẹ́dà o àbójúgbọ́ ọba dẹ́dà ọba dẹ́dà kọ́ mọ́sálásí kan fún wa ní eré àkànníbàdàn ní ìnumá dákọ̀ bẹ̀ nítorí pé yóò ní tìmọ̀ mi ilẹ̀ kan wá wà wájú bẹ̀ wọ́n wá talẹ̀ fún wa ìyàtọ̀ talẹ̀ fún wa náà ilẹ̀ rẹ̀ nígbà kí dínà mẹ́rin ní àwọn mùsùlùmí àdúgbò ẹnìkan wá ń bẹ olóko tí ń jẹ́ ìgbọ̀rọ̀ ìnídàkọ̀ lọ́ba dìde ó ń sì ní gbogbo èèyàn bẹ́ẹ̀ bù ládùúgbò níbi tí wọ́n rí ní alágbára dé lójú tí wọ́n kò sí obìnrin tí ó kì tí nǹkan wà lórí ẹ̀ àbọ̀kùnrin wọ́n ó kùnlẹ̀ báyìí bí ìgbà tí àfẹ́ forí balẹ̀ bí ẹ ti máa kírun ọba ló lò nílẹ̀ ìyàtọ̀ tẹ̀lẹ̀ fún náà bí wọ́n ṣe kó ẹ̀rù kọ́ àáké jíjà ní ọba kó wá pàdé wájú náà á ti lọ bí áfẹ́ tó bí mẹ́fà sí méje àwọn fẹ́ tó bí 14 ìyá náà bá jáde ìyá lórí lẹ́rún tí kan owó ọ̀sán ojú bí ìyá ń ṣe rí ọkùnrin ìyá ń kà dàlẹ́ lè fẹ́m ọwọ́ ní lágbájá ó sì rí mi sí àti ìyá ń lọ bó o ṣe ń wò mí níjọ́ tọrọ ìrọ̀dọ́ mi létí odò tó lẹ́rù ń bọ̀ gómi lè gbé ọ lọ sẹ́mi fún oníkọ́ wa bóbi tó bá wù ọ lókè bí oníbẹ̀ mi nígbà tó o múlẹ̀ yẹ tán kí mo sọ fún gbẹ́ náà ó lè sọ pé bẹ́ńbẹ́ tó kù lẹ́yìn kèé sára lẹ̀ mí o pé kọ́dẹ̀ ẹ̀sùn ti bá ń fi kún ní tí mo ra o mo lóbi bẹ́ẹ̀ mo lóbi bẹ́ẹ̀ oníbẹ̀ mi kí ọ wá délé tó fi láti àfáwọn àfáà padà tọ́ba ni ẹ ọ̀sán mọ̀ ọ̀sán mọ̀ nìta jọ́rin oníbẹ̀rẹ̀ sọ́run awo kan ló ń ṣe méje mò ń ṣe ọ̀kan ló lé ọlọ́mọ wáyé. ẹ máa wè mọ́ lọ́wọ́ ọba tó ń lé mo fi ń bùrà fún yín ẹ máa tó ṣe lóhùn rẹ̀ bá ń lọ rẹ̀ ó ní wánà. so tó bẹ́ẹ̀ bó o ṣe lọ́ọ́ sáwọ́ ìkọ́ wọlé bì mí. wọ́n sáfẹ́sì ara wọn ní ọ̀pẹ́ àwàkà yọ ọ̀bẹ̀rẹ̀dà orí mi o bá ti yọ lọ́ọ̀kan ẹni tí mọ̀ ń sọ yìí wà lẹ́ọ̀kọ́ dọ̀bálẹ̀ fún mi àgbàlagbà ní o kọ́nà yóò jù bàbá wa lọ olóòkọ̀ tẹ́ ń pè ó bá ní bàbá mi bí ṣe wù náà mo ti rójú ní dáadáa báyìí bàbá mi ṣẹ̀rí lẹ́yìn mọ́ kan gbogbo tí mo ti yẹ̀ wọ́n fẹ́ kọ́ ẹ̀ mọ̀ pé mi wọn ní nǹkan mi ní o ọ̀dẹ̀ ti kíláàsì bàbá mi ní ìrírí fi o màmá mi pè mí màmá mi pè mí wọ́n ní kí n jọ gbogbo orin tí n bá rìn tí n bá ti rí àwọn oorun gbẹ̀ sókòtò wọn ọ̀balẹ̀ yìí kí n má rí yan fi o kí n má rí yan fi o kó mi ọmọ tẹ̀lé yẹn jà mí o. èmi sáwọn gbogbo àdúgbò ti pé ní alórí báyìí pé ee baba àdìtọ́ bá ní ha gbogbo àdúgbò ọmọ ìgbèrè ó dorin nu ẹni èdè yẹn kéke tí ń gbọ́dọ̀ dákọ property méjì nínú property rẹ̀ kí òkú yọ́mọ̀ mọ́ ń tọ́ pé ẹ́ oníṣẹ́wárí ìyá ìlọ́fẹ́ gbẹ́rù kọlù yí o orí mi pé bá ṣe wò mí ẹ o ìfún wọn fẹ́ ṣe mí sínú wípé ṣé bó ṣèwé fún àníbẹ̀ ni ó ní ẹ̀ tó wá ṣèwé tọ̀dọ̀ mi náà kàlọ́ sọ fún lọ́ọ̀yà yín ẹ wàhálà ní bá mi kó kọ̀ mi fún ìjọ tó wá wúyẹ̀ wá sáyìn mẹ́rin ti fún ilẹ̀ òun ṣèṣẹ́ ní wọ́n jẹ́ pé òun mi lọ́ tẹ́rí ẹ̀ẹ́ bákanáà èèyàn àfẹ́ ẹjọ́ tẹ́rẹ̀ pé mo ti dá ọjà kan lẹ́sàlẹ̀ náà ẹ mọ́tò kọ́ ṣọ́ọ̀pù bíi kọjá wọn lè kún níjọ́ tí ó ti fẹ̀ sí ọjà wọn gbé egun inú tó ń bẹ àwa yìí. ṣùgbọ́n nǹkan ti kọjá dídí nǹkan ti kọjá kéèyàn mọ́tò àsọyẹ́lẹ̀ Yorùbá káwọn èèyàn tó gba túnmọ̀ tó dójúlówó yìí. ìǹtà náà gbámú wọn ò pè ní nǹkan gbogbo nǹkan yẹn ń pè jẹ́mọ́ bá a ṣe ń wí asùkùtọ̀ wà mọ́sálásí ni káwọ́ sọ pé ń jọ ọjímọ̀ bí mọ́sálásí ó ṣekú tó àti inú àti ta ta ló lè bóde ni wà tí wọ́n nà wọ́n bá ìfẹ́ ọlọ́wọ́ báwò gbogbo àwọn tí ń kírun lẹ́yìn ìmáàmù yìí mo jẹ́rìí wọn pé pọ̀ tẹ́ ń pa nǹkan kan pọ̀ mọ́ wọ́n ọlọ́wọ́ bá ìwà máa sọ àwọn tí mo gbà lérò pẹ̀lú pé ìmọ̀ ni wọ́n fi ọ̀ nínú wọn tó wáyé kọ̀ọ̀tẹ́ ìbàlẹ̀ fọ́lọ́wọ́

ẹ fi akalẹ̀ nínú àwọn tí ń pàwọn rọwọ́ sí ìbákò níbi òwò wọn eléwo ni ọmọ tó lẹ̀ bó wá ni wọ́n ti fẹ́ máa kọ ókò ànábì sí yẹn lè fi tí ọ wà dáhùnmà ń bọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti ń gbọ́ níbi tí rò pé ni jẹ̀ní ti ayé wà tó jẹ́ púpọ̀ ni sáwọn ilé ìlàfẹ́ bá sọ̀rọ̀ pẹ̀lú àwọn ilé ìlàfẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ajẹ́ pé gbogbo ẹ̀ tí ń sọ lọ́nà tí ó gbà wa ẹni ọba mú lọta ọta wa ni o ẹ tí ń sọ lọ́nà tí ó gbà yé wa ẹjẹ́ akúnfàdúrà fún ni káwọ̀ dáadáa sọ kò yé ni kọ́lọ̀ ọ̀tọ̀ ara rẹ̀ sí ni o ọ̀tọ̀ ara rẹ̀ sọ́nà jẹ̀máà lẹ́yìn sẹ́pù eléyìí mo fẹ́ sọ àwọn kẹ̀kẹ̀kẹ́ mo fẹ́ kó fi clear bàbá wa kan bẹ́ ń bàdàn ní òbí ajé olóòlù wọ́n lo ogun wọ́n wá bẹ̀ lórí nínú agbára tí wọ́n rò fáà níjọ́ náà lọ́hùn àátọ́ agbára náà òkùtọ́ ara yòókù òní ń wà nǹkan mìíràn kí òun náà rórí mi. yóò gbé orí ìkórè ara rẹ̀ ó dórí ààfin lẹ́yìn nígbà díẹ̀ láyìn ọjọ́ ìsìlámù dé bá wọn ọgbà ìsìlámù ó wà ní dàdà ní yóò máa wá pa ìlà àlágún mẹ́sàn àbọ̀ àárọ̀ pé lójú ti tiẹ̀ sọ́jú ọ̀rọ̀ yóò clear ipop ṣe ń tún sọ ṣe ń tún sọ gbogbo ẹ̀ bá mi lọ yìí <laughs> tí mo sọ kéèmì ẹ̀lẹ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ yòókù bọ̀ ẹ̀kà tó gbé lọ frí tẹ́ ń tún sọ ìwọ̀lẹ́ ìyẹ̀ dáadáa yóò sáájú wọ́n ní bàbá sórí gbé so ọlọ́mọdé àsórí gbé àdúrà mọ̀ kẹ́rù gírí mọ̀ nù ọ̀kẹ́rù bàbá tẹ́ nígbà gbogbo ẹ ìgbà tí òsì islam ní ìgbà ojú nínú káàkiri ìmà lọ́dọ̀ wa bàbá lo ogun wọ́n sàbẹ̀ lórí àjànú nǹkan mara ti wọ́n gbé ara wọn ló kù sí òkú náà já káàkiri wọ́n sáré orí mi ìgbè ọjà mọ́rùn ara rẹ̀ a bàbá wa gba islam ó ní máa ń pè mọ́sálásí wọn yóò máa wá pa ilé àlágó mẹ́sàn-án ààbò àárọ̀ torí pé òun ó ti jọ òru aago kan ní. bọ̀m̀bọ̀ ibi tá a ti bọ́ síbi tọ́pìkì tàbí bọ́ sínú ojú kan nù bàbá ìyá mi lọ́sọ̀lẹ́ ìfún mi tọ́fẹ̀ ìfẹ́ alábà bàbá ìyá gbẹ̀ni ní wọ́n ń lo oko táìmù yẹn tí ń tẹ́sẹ̀ dé ohun rẹ̀ kọ̀yọ́pọ̀lọpọ̀ ẹlòmí tọ́fà sí ohun rẹ̀ bá dìdì rẹ̀ ó mú mọ́lẹ̀ train sá lọ mọ́lẹ̀ orí nìkan ló gé bọ́ọ̀lẹ̀ ọlọ gbára yòókù àwọn àbàsá fọkúnsọkún wọ́n bá gbé orí wálé wọ́n wá ibì kan lẹ́gbẹ̀ẹ́ kan ní ẹsẹ̀ gànà ní ẹ̀yìn àbà wọ́n dá orí nìkan sí ibẹ̀ ẹ mọ̀ òde ṣẹ̀tọ́ o nígbà pé bí ẹ̀yìn oṣù kan tí a ṣẹ́tá lọ́ba di pé yẹ lẹ́kọ̀ọ́ àwọn fọ àgbàdo tán wọ́n dùn mí ẹ̀rù ní abálàfọ́ bíi sàdéhùn ah bèlàú omi àgbàdo lórí mi bá bọ́ ọkọ̀ ẹ tó tó bẹ́ẹ̀ láyé mi bí ìyà ti gbé ìgbẹ́lọ́dí òní gbé rẹ̀ eré ìyá sọ ọkàn ní ọkàn wọn ní ọkàn gbàgbà kẹta nígbò ṣẹta ẹ tó tó jẹ́ bí àgbàlagbà ṣùgbọ́n bàbá tó kù yẹn jùlọ ló ń bá jítọ̀ lóru ní bá ń tọ̀ sọ́nà ọ̀gẹ́bí ẹ̀sìn orí ìdí àrífí ńlá gbàdà gbàdà ìtọ̀ lórí mi bí àbá ṣe mú ètò lọ́rí mú ò lé kí bọ́ sòkòtò gbogbo bí tí ó ti pínlẹ̀ lórí wọ́n ti tó 20 bàbá àwọn sáṣẹ̀ rọra bàbá ọmọ sí ní ń gbé ah, bàbá ọ̀rẹ́ ẹ̀wà kí kí ní padà bàbá ní kílẹ̀ ní ìdí Iki eli ute. Gbogbo ẹ̀fọ́ tí kò bá wọn. Ìní dákọ̀ sílé ìṣẹ̀lẹ̀ tí wọ́n kéèké bàdẹ̀. Nítorí pé kí n bá dákọ̀ ọbẹ̀ yóò ní tìmọ̀ lẹ́ni àwọn ará bẹ̀. Kì í sọ̀yọ̀ náà wà láì kì í sọ̀yọ̀. Ẹnìkan ìyàwó ẹ̀ kú. Ìbàbíjẹ́ ńlá ló jẹ́ fún òsì ìjọbímọ. Lọ́ba di lóru padà lọ́ba rí tọ́jọ́ ìyàwó òun torí dáwà gbọ́dọ̀ fi tẹ̀sùn sọ́nù á kí a gbogbo ẹ̀ lọ́ba ní wá ìyìn fún kankan ìyìn sí ilé ìfi ọ́lẹ̀ wọ́n ní wá sọkọ lọ́rùn ni mo sì ní ìṣe mo ti wá padà báyìí á máa ń jọ sí lọ́kọ láyà lálàálẹ́ ṣùgbọ́n ẹnu rẹ báyìí ohun àtàlìjẹnu sí ìjọmbára wọn sọ fòdìdí ọdún kan tí ò lè sọ́ta gbogbo àwọn nǹkan yìí ọ wà nù tí ò jẹ́ kí wọn bàbá wọn gbọ́ súnmọ́ ìyé pé ẹ̀yin àwárí mi nítorí rẹ̀ ibi táwà bọ́ sí kó lè kíà o náà ni ma alámùlìjínì wà máa ta alákọ̀bí ìdèsí ilé ayé àwọn àlìjẹ̀nà bí wọ́n ṣe rí gangan kí ní ń yóò gùn kí ní ń já kí ní ń kí ní kí kí kí ni ń jẹ́ pé wọ́n ẹbọ tó dà lẹ́nu tó gbé lórí kí ni ìṣúná ẹbọ tó sùnmọ́ pé wọ́n gbẹ̀hùn ká lè ṣùgbọ́n tó bímọ àbí òbí ma ṣé wọ́n ń fẹ́ nù nàbí àdámà ẹ ń bá ti kú nínú wa ẹ ń bá ń wẹ̀ tó ní ọmọ ń rẹ̀ wọ̀ ni àbí ta ní ọmọ ń àwọ̀ rẹ̀ wọ̀ ayé àgbẹ̀ àbí sọ́sẹ̀lẹ̀ ní sẹ́ẹ̀lì kan ní ìjókòó mi sábà ló a bẹ̀rẹ̀ afresh pẹ̀lú alamul jinni wà máa ta alakọ̀ bìrì من الأحكام الشرعية إذا لا يوم واتو هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسلما كثيرا والسلام عليكم ورحمة الله